والسلام صلوا على النبي المصطفى صلى الله عليه وسلم ẹ jẹ́ kí a wọlé sínú ilé ìjọsìn ọlọ́run ọba náà ò dákẹ́ ọ̀rọ̀ rẹ̀ ní sísọ bẹ́ẹ̀ ni kò ní í dákẹ́ báyìí ni ó máa bá wa sọ títí tí ọjọ́ kú ẹnìkọ̀ọ̀kan wa tí ó fi pé èyíkéyìí tá a bá wá gbọ́ lọ́rọ̀ ọlọ́run èyíkéyìí tá a bá ti mà ní ìdájọ́ rẹ̀ kí ọlọ́run ọba wa yìí kó yọ̀ǹda rẹ̀ fún wa láti máa rí i lò kó gba ọkàn wa láàyè láti máa rí i tẹ̀lé kó bá a lè jẹ́ ìrìnjẹ fún wa ní ìhìn ayé àti lọ́wọ́n àdìkìyà ọmọ. Kí ni ọjọ́ ìní? Èmi ni ọjọ́ keje oṣù kẹwàá ẹgbẹ̀rún méjì ọdún ó lé ogún àti méjì on the seventh ten year two thousand and twenty-two. Èmi ni ọjọ́ kẹwàá oṣù kẹta ọdún tọlọ́wọ́n ọba rọ́bì olè àwà fourteen forty four. أعوذ بالله سميع العليم من الشيطان الرجيم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 ẹ̀yin ìjọ ànábì Muhammad I greet you, you, the successful people on the service of the earth, sincere followers of Muhammad. I offer you salutation of peace. ẹ̀yin ìjọ tí a kọ là fún nígbà Those of you that are made to be successful, Allah predestines you to be successful to gain salvation the day you were being created ẹ̀yin ìjọba kọ àánú àti ìkẹ́ fún ìjọba ń ṣẹ̀dá yín. Allah been you to have mercy while he was creating you. Ìjọ ànábì ó pọ̀ lórí ilẹ̀. Sallallahu alaihi wasallam. Àmọ́ èyí tó jẹ́ àdàrọ̀ nínú wọn olólọ́sùà ìlú ọ̀rọ̀. Àwọn àwọn those who call themselves followers of Prophet Muhammad on the surface Many sects upon sects, the jarring sects, they claim to be followers of Prophet Muhammad, but I tell you, they are not sincere followers of Prophet Muhammad, only few. Àwọn kan ń fẹnu jẹ́ ìjọ ànábì, wọ́n á fọkàn I could see by the words of their mouth they claim to be followers of Muhammad, but their hearts, in their hearts, they are not sincere followers of Muhammad àwọn kan ń fi ìmúra wọn jọ ìlú ànábì àwọn ò sínú wọn. To see the dressing of some people, chosen as followers of Muhammad, they have the camp of religion, the religious identity, but they do not believe in Allah. They are not sincere followers of Muhammad. ẹ̀sìn tó lọ ń gbélé ànábì Muhammad lọ́wọ́. Sallallahu alaihi wasallam àwọn náà dà á bora bí aṣọ àwọn òsínú ìgbà ànábì Muhammad. Àgbà the religion unlike to run your family and they wear it as a garment on their bodies but they are not sincere followers Bẹ́ẹ̀ni kálukú wọn ó bá sọ̀rọ̀ wọn láwọn jẹ́ ìjọ ànábì Muhammad sallallahu alayhi wa sallam. And when they talk, they claim to be followers of Rama Muhammad bẹ́lẹ̀ yìí ó bá sọ̀rọ̀ nínú wọn àlejò ànábì Muhammad làwọn. When these sects what you talk, they came to be the sect of the Muhammad. Kí wọ́n ló mú wa mọ̀ pé wọ́n á sí nínú ìjọ ànábì Muhammad. Sọlá ẹ̀rọ ṣẹlẹ̀. How do we know they are not the followers of the Muhammad? wọ́n fẹnu wọn sọ ní ìṣesí wọn kò jẹ́ ti bí anabi Muhammad. Sallallahu alaihi wasallam. The service by the words of their mouth, by their attitude, their manners, and their deeds, they are contrary to the ways of the Muhammad. So they are not sincere followers of the Muhammad ìhùwàsí wọn lórí ilẹ̀ tá a wà yìí kò jọ ti gba ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Their behaviors and the surface of the earth they are not the same as the behavior of the followers of Muhammad. Ẹni jẹ́ bàjẹ́ ìjọ ànábì Muhammad lónìí sallallahu alayhi wa sallam yóò ní ìpinnu hmm, tó lágbára yóò sì ní ọ̀pọ̀ ìfaradà lórí ilẹ̀ ọlọ́run lónìí. ọmọ àgbà. If you be sincere followers of Muhammad on the surface of the earth today, you need to have strong determination. I tell you, you have to be patient. Tó o bá ti yẹ kó lórí àlùkùránì, èyí tá a fi rán ànábì Muhammad ń ọ̀sìn nínú ìjọ ànábì Muhammad ọ̀yá orúkọ yìí jẹ́ nìkàgẹ́sọ̀rọ̀. If you are transgressed the bands of Allah in the Holy Quran, the revelation given to Muhammad, I tell you, you are not follower of Muhammad. You are just nominal Muslims. Olùdásá wo ni wúri yìí? Sani ìjọ Sufi làwọn sọmọlẹ́yìn Ànábì Muhammad ni wọ́n. Are you serious? Those who believe in congregational supremacy. are they sincere followers of Muhammad? Ó dá ẹrù àwọn àbá oníbùgbé tí wọ́n ń jó tí wọ́n ń lọ dáńgó ṣé ọmọ àjọ àlẹ́lí Muhammad ni wọ́n. Think about the malice who engage in mysticism. They give people tear, they give them portion, they give them incision, they give them legal social. I tell you, this is analogous to idolatry. Are they sincere followers of Muhammad? Ó lè wo ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn àbá lónìí tó ní kálukú lọ dì mọ́ ọ̀rọ̀ èèyàn fi ṣẹ̀sìn sọmọlẹ́yìn ànábì Muhammad wa. What about the malice? Many malice on the surface of the earth today. The follow man revelations, and these connections, the book of lies, the book of heresy, the book of corruption. Adéṣinsá kọ́lọ́sọ fọmọ bàmẹ́. Ó lè wòye àbá àdúrà nílé awo. Sọmọlẹ́yìn ànábì ni. I think about the nines who are God members are those in some followers of Muhammad. Ìjọ Ànábì Muhammadu Sọ̀dọ̀dọ̀ ó ti di ọ̀wọ́n gógó lórí ilẹ̀ ọlọ́run lónìí. Sincere followers of Muhammad are few on the surface of the earth today ẹ ráwọn tá à ń tọ́ka sí yìí àdàrọ̀ orúkọ ni. alahaba are you serious that you mention that just nominal muslims that are sincere followers of Muhammad. àwọn náà wá pọ̀ lórí ilẹ̀ àwọn náà wá ju ara wọn hàn lọ́mọ ànábì lọ́mọ àjọ ànábì Muhammad. alahaba there multitude of people on the surface of the earth many among them I say they claim to be followers of Muhammad ọlọ́run ń sọ̀rọ̀ nínú kùránì fún ànábì Muhammad sọ̀dọ́tà ọ̀ṣẹ́. ó ní mo máa yẹ àwọn tó ti ṣìnà kó lórí pàálà ojú ọ̀nà mi tí mo gbélé ọ lọ́wọ́ aláàbà. Allah said in the Holy I know those who have been led astray from the path that was given to you, the right path, they were of rectitude. The Holy Quran ó ní mo mọ iye àwọn tó dúró lórí pàápàá ojú ọ̀nà mi tí wọ́n ò yẹ tí wọ́n ò kò lórí rẹ̀ mo mọ iye wọn. says, I know the people who are rightly guided, who follow the right path of Allah, who follow the way of rectitude, the way of righteousness, and the Holy Quran. Sáwa lè mọ iye aládìsí ayé. A lè mọ̀ kókó bẹ̀rẹ̀ ni wọ́n tá a dáná sùn. Hello, listen. Can you tell the numbers of Alice followers around the world? You cannot tell. They are uncountable. But I said to you, they are like the real. They are meant to be burnt in fire. Ọ̀rọ̀ wọn dàbí àwọn aládìsí tán àwọn aládìsí àtàwọn tá à ń tẹ̀lé Kùránì. Ọ̀rọ̀ wa dàbí ọ̀rọ̀ tí Jésù ọmọ Màríà sọ. Ó ní ẹ jẹ́ kí èkó àti Áníkàmà kí wọ́n jọ máa dàgbà onímọ̀ bá dàgbà débì kan ẹ̀rí èpò àásù ná áníkàmà nìkan làárùlọ lé. As Jesus has said, let the weak and the strong, let them grow together, the weak and the weak. When the time of harvest comes, we shall surely gather the weak, we shall surely burn the weak ẹni tí ń bá ń tẹ̀lé Kùránì lẹ́yìn tẹ̀lé ànábì Muhammadu tẹ̀lé ọlọ́run ọba tó pa Kùránì láṣẹ fún wa èpò ni kì í ṣe àdìkámà. Al-Qudsiya, those his followers of Muhammad, those who follow the laws of Allah and the Holy Quran, I tell you that the wheat cannot be shot ẹ̀rí gbogbo àwọn aládìsí ayé adékámà ni wọ́n àbí èkó ni wọ́n. I will see your the eyes followers around the world they are just like the weeds. Àní gbogbo aládìsí ayé. Èkó ni wọ́n wà sí Alikama. And the other followers around the world they are like the sharp, they are just like the weed on wanted grass in the farm a ní gbogbo àwọn oníwùrìdí orí ilẹ̀ ìbò ni wọ́n wà kí sáríkàmà. All the idol followers around the world, they are not the wheat, they are the, they chaff, they are just like the wheat unwanted grass in the farm. Iye àbá àti ń bá ń dó tí ń gún ń lọ ipò ní kí sáríkàmà. I tell you, all the malice for engaging in mysticism, they are just like the chaff ẹ̀rí àbá àtẹ̀bá rí ilé awo ìgbòho kì í sáré ká máa. And you seeing them eyeless when you see them in the shine of God? I tell you that the wheat and wanted grass will be put in fire. Gbogbo àbá àti gbáńgbálì dànù ló ṣe àṣepapọ̀ ìkò ní kì í sáré ká máa. Any malice or association with the Jew, I tell you, that not the wheat, that are that like the chaff, that just like the wheat that be burnt in fire àní èkó àádáná sóni torí kò lè wúlò fólóko ìyẹn òfin ní ìrọ̀rùn fólóko kó ohun èkó kó máa rù lọ lé. The sharp must be born because they are useless. Ẹ̀rí Alikama, òní èwúlò fólóko owó fáàmù yóò máa gbé lọ́lé èyí tó bá fẹ́ jẹ yóò rí ìjẹ èyí tó bá fẹ́ tà lọ́jà yóò sọ lówó. The wheat is useful for the farmer. The produce to be carried home, to be eaten, to be eaten by the farmer, or to be sold, to be to earn money. Ẹ̀rí àdìsí ọwọ́ wọn lè pè. Àyà sáà yíká kùránì ní alíkámà ẹni tí ń bá ti ń tẹ̀lé alùkùránì alíkámà ló ń bìí yọ. bó o bá gbé níwájú ọlọ́run ọba rẹ̀ ọ́ jèrè ọ̀rẹ́ jìyà. And the Quran is the weeds. It is not like the shark. When you follow Quran, you gather weeds. When you get to the presence of Allah, we surely get. It is not a mere play at all. The issue of the character is not a play. It is serious in here because it is the reality. Somara fi jamiu. Mọ́mìnì Society of Nigeria. Àdìmọ̀gbẹ́ fi ń ṣe àrùjáde lórí ayé lónìí. Ẹ má ṣe pèlè wa mọ́. Ẹ má bù wa mọ́. Àní àlàyé ọ̀rọ̀ mi bayanu laha wọ́n máa gbé wá sínú ọpọlọ rẹ máa fi bá wa sọ̀rọ̀ kọ́lé mà pé bámbámbá lọ báyìí ìgbẹ̀yìn wọn ò ní sùn à. You members of Sumurua, you are mere as witnesses over the people of the world so that Allah may be justified. Let them know from your explanations that they are transgressed the path of our law. If they continue in this way, they will surely be destroyed. Ó dàbọ̀ àpẹẹrẹ. ẹ̀yin ìjọ olúwa tó jókòó ọdúnkọ́mọ rẹ̀ ó lọ kó lọ ya àgbàdo ọmọ rẹ̀ wá ya àgbàdo tán àgbàdo gbígbẹ ó wá yín gbogbo àgbàdo ó yín lára sùkù ó wá ru àgbàdo ó rù ú dànù ó kó sùkù sínú apẹ̀rẹ̀ ní rù pẹ̀lú. tàbí yéé. ọlọ́ọ̀bá lọ́ba àlàyé ọlọ́ba ọ̀rọ̀ ẹyẹ máa fún ẹyẹ bá wúlọ́wọ́ rẹ̀ sọ́nà ṣe bẹ́ẹ̀. Are you the similitude is like your son you send your son to the farm to pluck maize I could see her where he went to the farm, he plucked the maize and he shot the, the corn and, and he threw away the corn and he, he came home with a cup of maize ìyàtọ̀ kùránì àtàbí ìṣirò tọ́ ọba létí ọ̀rọ̀ wọ́n máa gbọ́. àbámọ̀ àrẹ onídìdé ńlẹ̀ ọ̀yá wa lo oko lọ́ọ̀yà àgbàdo wálé fún àǹfààní wa ọba ya àgbàdo tán ó wá jókòó bẹ̀rẹ̀ sí ní ní àgbàdo sínú ó ní idà sínú àpòtán ó fa àpòrù ó lọ da àgbàdo sínú odò ó wá kó àgbàdo sínú àpò nínú wọlé fún ọ. I see the son, you sent to the farm to black maize. After gathering the maize, he shot the corn, he put the corn in one sack, and he uh, lifted it and he threw it in the he threw it in the river, and he came home with just cup of maize ẹ rí i pé ṣùkú àgbàdo tó bá wà nínú àpò yóò wú gàgà gúgú ni wọ́n ṣe wá yọ lọ́ọ̀kan inú bàbá rẹ̀ dùn pé àgbàdo mọ̀pọ̀ bó ṣe wà kò délé náà lórí yóò wú gàgà gúgú lórí rẹ̀ inú bàbá dùn ìyá ọlọ́ọ̀ṣẹ́ mi lóore ó délé ṣoṣù fún àgbàdo kalẹ̀ bíi bàbá ní ọkọ àyọmọ mi káàbọ̀ ọkùnrin sí ọkọ àdàrọ ó wá ní bàbá mi ó ní ẹ máa bọ̀ wá o ẹ wá wo tẹ ẹran mi lọ fún bàbá wa dé ìdí àgbò ó fà á dání àpò fi lẹgbẹ kí lọ di inú àpò ó lágbàdo náà ni bàbá wa tù ú bàbá wa ní àkànjí àgbàdo mo ní ọya mẹ́kọ̀ọ́ ó ní mo ti rú ọdún o nínú àgbàdo tí wọ́n lọ. Mo wá ní kíkù àgbàdo yóò wúlò fún yẹn ẹ̀bí dáná ní oṣù Rúwálé. Ọlọ́pẹ́! Tẹ̀lé ilé. Ọlọ́pẹ́! ní bá rẹ̀ bí kọ́. Ọlọ́pẹ́! Àgbàdo fún mi lóyìí ọ̀rọ̀ lórí máa rà á yẹ yín. The child, children when the caught in the river, and uh, he was coming home with a sack mm. of crops of maize. You see, uh, when you look at it, it is big. I consider it to be heavy. We do not know it contained the cup of maize. When the son reached out, he said, Father, I will tell Father said, Ah, you have done well. Mm. Welcome. I could see uh, When the father got the sack, he lifted the sack, and the sack was light, and he opened it, and he could see the cup of maize. He said, Akaji, what have you brought on? I sent you to the farm to bring maize. And he said, I've already drunk the maize in the river. I think this cup of maize will be useful. We will use it to make some fire. Hmm. Ẹ̀yin ìjọ Olúwa ti ń gbọ́ àlàyé Ọlọ́run ọba lọ́kùnrin wa àti lóbìnrin wa ẹ má sùn sọ́ni dọ́gbọ́n yìí kò yẹ kó pọ̀ lóru. And see, you must fear. This is serious indeed. Àgbàdo tó máa rù dáwọ́dò tó bá jẹ́ pé òrùn wa lélẹ̀ tó rù sùkù dálẹ̀ sóko. Ọ̀ọ́ ni pé ọ̀ọ́ lọ àgbàdo ní gbẹrẹfu, ọ̀ọ́ gbòòrò túwó jẹ tọ́ ọba rẹ̀ lódì ọ̀ọ́bìkù kan bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ẹ̀rọ ọmọ rẹ̀ wá lóhùn òfẹ́ bẹ́ẹ̀ olú àgbàdo dàódò ó wá rùsùkù wálé fún ọ ṣé àgbàdo ìṣùkù àgbàdo sọ́ọ́ ló fi gbòógì ṣùkù àgbàdo tọ́mọ rẹ̀ rù wálé sọ́ọ́ ló sọ́ di túwó kí ni wàá pa ọ́ bẹ́yìí ó dàrú ọmọ bẹ́yìí kẹ́lẹ́ wàá lọ́ọ̀rẹ́ yàbíyà ìyàbọ̀ ọmọ bẹ́ẹ̀ alábìsí àlébà wájú ọlọ́run. Wọ́n lu àdìsí ọ̀hún tó ní bí àdìsí Buhari máyà wà á máyà máa rú lọlé ilé lálìkí á máa ọjà láwà yìí oko láwà yìí. Ìwọ àdìsí níwájú ọlọ́run ọba rẹ̀ ọ́ ìgbẹ́ńdọ́ kan wájú rẹ̀ kò lè tẹ ọlọ́run. Assuming the Shire, reform the graves, the field, and the river you have the advantage of making some powder from the grains to make tool for yourself. I can use this this grain to make some pap. You can see this to be useful. But you can see now it has been thrown into the river. To see, this child is it a good child or a wayward child? You can see What should a child like this expect from the father? It is the punishment you are his followers. You have neglected the Holy Quran. When you go to meet your Lord with your added connection, Allah will surely punish you. You are in the market now. This world is the market. Our hope is the hereafter. There you go tó bá dúró lórí kùránì mọ tí òun mi la kùránì ó kùránì ilẹ̀ lódìdí òfin inú rẹ̀ ní tẹ̀lé ìdájọ́ inú rẹ̀ ni wọ́n ń lò fi ṣẹ̀sìn àwọn ọmọ ìjọ ànábì Muhammadu tó fẹ́ lọ́wọ́ any faith on the service of the end today, they stand firmly on the Holy Quran, will obey the commands of their Lord and the Holy Quran, They take the judgment of Allah in the Holy Quran as the right, right judgment. They follow the word of Allah in the Holy Quran. I said to you, these are the sincere followers of Muhammad. Ó dá ọ̀rọ̀ ọlọ́run bá tó wá gbọ́ nínú àlùkùránì tí wọ́n ń lò. Àṣẹ ọlọ́run bá wọn tó gbọ́ nínú kùránì tá ń tẹ̀lé ìdájọ́ inú kùránì tàbí ń kọ́ra wọn lẹ́kọ̀ọ́ bàbá wa padà lọ́dọ̀ ọba tó fi kùránì ránṣẹ́ sí wọn ìkẹ́lórí lórí ọlọ́ọ̀ni àbíyà ìkẹ́lórí ẹ̀yin ìyá olúwa ti ń tẹ̀lé kùránì ẹ̀fà ya yín balẹ̀. bọ́lá ọba ti yẹsẹ̀ wa kúrò lórí ìdájọ́ rẹ̀ ẹ̀fà ya yín balẹ̀ bàbá kú méjì péré tí gbogbo ayé bá gbé lórí ọ̀rọ̀ yẹn bí wọ́n lẹ̀ èmi kàlùkù wa ń padà lọ ilé. Are whoever follows the laws of Allah in the Holy Quran, they obey the commands of Allah in the Holy Quran, they make the judgment and the Holy Quran as the judgment to follow. When they get to the presence of Allah, will they end the mercy of Allah or the punishment? I said to you, they will have the mercy of Allah, they will gain salvation. All of you, since I follow us of Muhammad, who follow Holy Quran, Keep your mind at rest. You shall surely be successful in the presence of your Lord. Even when you are when you remain true, I tell you, one with Allah is the majority. You should keep your mind at rest. You will surely be successful. Adúgbò fún Ọlọ́run. Alhamdulilayi Rabbil Alamin. Ọ̀rọ̀ ìsíwájú nù látẹnu Ọlọ́run ọba wa. Fílíkàlùkù wa ó mú dání ká jù ú sápò ká má gbàgbé ẹ lẹ̀. ní ìjẹjọ pẹ̀lú àṣẹ ọlọ́run ọba wa tó ní wá nínú àlùkùránì orí kejì tá à ń bá a lọ àti dé àyà one hundred and thirty seven zabur wasala sunna wa mi àti ibẹ̀ la parí ìdánilẹ́kọ̀ọ́ wa sí níjẹ̀jọ́ pẹ̀lú àṣẹ ọlọ́run ọba wa lédè olúwa mi tó yọ̀ǹda fún wa pé ká wá bára wa sọ̀rọ̀ ọlọ́run ọba tá à ń jẹ jíjẹ rẹ̀ ọba tá à ń mu omi rẹ̀ ọba tó fún wa ní àlàáfíà tá à ń lò lórí ilẹ̀ tó yọ̀ǹda fún wa ká gbọ́rọ̀ rẹ̀ lónìí. And the privilege to miss service, we ended up our sermon on verse 137 of the Holy Quran. Allah has given us the permission today to preach to the hearing of people zaminu wasalasuna wàmí àti àyà ọgọ́rùn kan ọgbà àti mẹ́jọ lò nínú Al-Qur'ani orí kejì. بسم الله الرحمن الرحيم zibugọ̀tà láàyè. Wà má ní àzánú mi nà láàyè zibugọ̀tà. Wà náà lò lẹ́wù àbìlú nà. Tẹ̀bí ọlọ́run ọba ọba sọ̀rọ̀sọ̀rọ̀ alápàtà tó mẹ́ra kù wọ́n máa yọ ẹran tiẹ̀ lékìrí lékìrí ni kò ní jẹ́ kó papọ̀ mára wọn eegun ò ní papọ̀ mẹ́ran ẹran ò ní papọ̀ méegun òróró ẹran yóò yọ kúrò lára rẹ̀ kẹ́ran rẹ̀ ó bá lè dùn jẹ. Allah is a pragmatic and excellent butcher who knows how to butcher the meat and procedure, uh, and now we brought them to the sacred floor and removing the treated coral. Ziruga Dalayi Ọlọ́run fi kọ́ máa sí ẹ̀rọ jíìmù lórí ẹ̀ ó dá ìlú ó ní síbúgà Dalayi ó léwọ̀n Ọlọ́run ọba wa ní ìfọ̀yàn mọ́ ṣe ẹ̀rí lágbájá gẹ̀ẹ́sì ìsìláàmù àwa wẹ̀ ẹ́ kúrò nínú ìbá ẹ kúrò nínú ìṣesí kìkìrì tí ń bá bọ̀ àbí kúrò nínú ẹbọ tó gbé dání àwa wẹ̀ sínú ìsìláàmù ọlọ́run kò dúró mọ́ kò tí ì tó báyà balẹ̀ sí i. Allah says baptism is from Allah. Purification is from Allah. When you are invited to Islam, I am sure, I demonstrate sure that that is not the, what matters most. Sìrùbẹ́dẹ̀ láàyè. Ọlọ́run ní èmi lèmi fọ ọkàn èèyàn á mọ́. Kí wá lè túmọ̀? Ẹni tí ń bá fọ ọkàn rẹ̀ máa yóò máa mi. Gẹ́gẹ́ bí mo ṣe gbé e kalẹ̀, bẹ́ẹ̀ ni ó máa lò ó. Mo fọ ọkàn rẹ̀ máa nù. Allah says baptism is from Allah. Purification is from Allah. Only Allah can purify your soul. If Allah should allow you to obey His law tenaciously, you fear Allah in secret and public. That means you have been purified by Allah. Ẹnikẹ́ni tí ìwà ti tẹ̀lé Kùránì, Ọlọ́run fọ ọkàn rẹ̀ mọ́. Ọkàn rẹ̀ dọ̀tí ilé ìwé àti ilé ìwé lọ. Ọlọ́run. Whoever does not follow on the Quran and that does not purify his soul, I saw you are dirty like the toilet. Oda báàrin inú ò bá yé wa tó ṣe àbá àbẹ wà ní awo sọ́wọ́ ń bọ ọkàn rẹ̀ mọ́ ló lórí awo. Did Allah purify the soul of the Naila who is a God member? Àbá àbẹ lọ bí ìṣẹ̀ṣe ṣé ọlọ́run bọ ọkàn rẹ̀ máa ló débi ìṣẹ̀ṣe. aláàbà. and you see the maila who engage who, eh, who join those departments. Those who follow the way of the Father, the way of idolatry, who join them in shrine of God, is he purified? Is he, is his purified? Ṣé bẹ́ẹ̀ rí ọ̀pọ̀ àwọn àbá wọ̀nyí níbi òkú ẹlẹ́bọ? Ṣé ọba bọ̀ ọ̀kà àwọn ọmọ náà débẹ̀? Do you see the malice attending funeral ceremony of idol worshiping people as they are so purified by Allah? Ẹ wá wòye pásọ̀, ẹ wòye rẹ́fúrẹ́ẹ̀lì, ẹ wòye wòlíì, ẹ wo tán wù níwà, ẹ wo tán ṣe níṣẹ́. Sọ́nà ọba wọn fọ ọkàn wọn mọ́, ṣọ́nà ṣe irú ẹ̀ níṣẹ́. And you see, see the pastors reference to their lordships, they engage in some crime I could see her as the heart skin refines. Ó lè wo àwọn oníwìrì àgbáyé. Sọ́sọ́ sí Ibrahim Kàwọ́lá Kìdéyàs. Àwọn sọ ọ́dọ̀ lọ́wọ́ ọba wọn. Sọ́nà ọba bọ̀ kàn wọ́n máa ń mú èèyàn nígbà ọlọ́ọ̀ba. Think it hard, those who believe in congregational supervision around the world to take Ibrahim Khalil Niyas as their core and their unpurified, Why should they take human beings like themselves as their core and their law. Káwá ló látòrí bàbá Àbàdàn. Tó fi lórí gbogbo àwọn aládìsí ayé. Àwọn amọ̀rọ̀ àbúrò wọn mú lọ́kùnkúndùn. Ọ̀rọ̀ Buhari yìí wọ́n gbé lé òṣùwọ̀n. Ọ̀rọ̀ Nìsáyí wọ́n gbé lé ìwọ̀n ọ̀rọ̀ mùsùlùmí ó tẹ̀wọ̀n gbá àyà wa ọ̀rọ̀ ìmáàmù màlìkì ó wúwo gbá àyà wa ọ̀rọ̀ àǹbálí àbúrò ànífà ó wúwo gbá àyà wa sọ́nà fọkàn wọn má ni wọ́n mú ọ̀rọ̀ èèyàn ní ọ̀kúnkúndùn ju ọ̀rọ̀ náà wọn bá tóbi wọn lọ. I should consider the Ibadan man and other Ali's followers around the world who magnify in your world and make revelations they magnify in your heart prayer, they say Abu Kariyo, they say a Muslim, An-Nasai, An-Nawawi, Abu Hanifa, the words of Abu Huraira, those are what they follow in your heart, and they are so purified by Allah. Ìjọ Olúwa, ẹni tí máa ń tẹ̀ lábìsì nínú yín ní kọ̀rọ̀, Olúwa mi ò fọkàn rẹ mọ́ òun. Ensure the congregation You can see anyone among you who follow Adam's connection in secret and that does not purify your soul. Ẹlẹ́hàá. Bọ́n bá ń dọ́gbọ́n tẹ̀lé àdìsí lábẹ́ aṣọ tó ń wà yìí, olóòba rẹ̀ ò fọkàn rẹ̀ mọ́. You women under Israel, if you follow Adam's connection under Israel, Allah does not purify your soul. Ọ̀rẹ́ ìrìn àjòjì kọ̀ọ̀kan tí wọ́n á bí wá dọ̀rọ̀ lọ́hùn báyìí ṣe bá ṣe ń jáde lọ fún ẹ pé ọmọ tẹ̀lé wọn lẹ́yìn ọlọ́run fọkàn rẹ mọ́. and shows interest from come here to listen to the children's service if you cannot withdraw yourself from adult selections, Allah does not purify your soul. kẹ́gbà lè mọ̀ pé kókó ọ̀rọ̀ kan ni àlọ́ lọ sọ tán ó dẹ̀ fi ó dẹ̀ fi kọ́ pásì ó ní síbú bẹ̀ẹ̀dá láàyè èmi ọlọ́run lè ní fọkàn èèyàn á mọ́ ẹni tí ń bá wá fọkàn rẹ̀ mọ́ ìdájọ́ mi yóò tẹ́ ẹ lọ́rùn òfin mi yóò tẹ́ ẹ lọ́rùn àṣẹ mi yóò máa rí irò ní gbogbo ìgbà èyí tó bá sì ṣe ń bẹ̀ yóò bu ẹkún sọ́rọ̀ ọba rẹ̀ lọ́rùn kó fọkàn rẹ̀ má nìyẹn. Allah says baptism is from Allah, purification is from Allah. If, you have, if yourselves are purified by law, to obey the commands of your law in secret and in public, and you follow wholeheartedly the laws of Allah, that means your souls have been purified by Allah. Hmm. Àbá tó a máa ń ṣe sìnà ń bí ọlọ́run fọkàn rẹ máa wò kàn. Ẹlẹ́hà tó a máa ń ṣe sìnà ń bí ọlọ́run fọkàn rẹ máa. Hmm. Ọ̀yíwọ̀ ọ̀rọ̀ tó a máa ń jalè lọ́mọkùnrin àbí lọ́mọbìnrin àbí lẹ́yìn ìyá wọn àbí bàbá wọn tó o bá ti mú olè mọ́ṣẹ́ tiẹ̀ lọ́nà tó ń gbà á rówó ọlọ́run kọkàn rẹ mọ́. Ensure women under Israel if you commit adultery fornication and that does not purify your soul. you, mindless if you engage in adultery for fornication and that does not purify your soul. If you engage in stealing I tell you, Allah does not purify your soul. If you commit commercial fraud, Allah does not purify your soul. Tọ́ ọ máa ń ta tẹ́tẹ́ bí ọlọ́run fọkàn rẹ mọ́ kábí ìṣòro. If you gamble here, Allah does not purify your soul. Tọ́ ọ máa ń rọtí sínú àgbé ká má bàa mọ̀ ọlọ́run fọkàn rẹ mọ́. Ọ̀yẹ́ mi náà. So it was getting when in your culture, in order to hide from the people, I said to you, "I let does not purify your soul. Bàbá ń gbowó èlé bí ọlọ́run fọ ọkàn If you are giving or you are collecting usually here, let does not purify your soul. Èyíkéyìí wà bàjẹ́ tí máa ń bẹ lọ́wọ́ rẹ̀ àbá èyíkéyìí ìwà àbàjẹ́ tí ń bá ń bẹ lọ́wọ́ rẹ lẹ́hà ọlọ́run bá rí ọkàn rẹ máa ń gbà. Enemyship you are committing human any form of mission you are committing you women under each other you should know Allah does not purify your soul. Ẹ̀yin ọlọ́run bá fọkàn rẹ̀ mọ́. Ẹ̀mí bá ń bi tí ò dáa. Níbi tó dalẹ̀ ẹ̀ máa ń bá a lọ́wọ́ rẹ̀. Ìrẹsẹ̀ rẹ̀ yóò jẹ tó dáa ọ̀rọ̀ ẹnu rẹ̀ yóò wúlò èròǹgbà ọkàn rẹ̀ sófin àbí sí ìdájọ́ ọlọ́run àti sáwọn tí ń sọ yóò mọ́lẹ̀ kan gan-an ọlọ́pàá ọkàn rẹ̀ máa lè ṣẹlẹ̀. If you see anyone that is so as a purified by Allah, you will see the person that will not commit mischief. They will not commit murder. They will not commit crime. They will not commit fornication. And they have good, good heart in their heart. They will have good heart toward the laws of Allah. The love the Shia, the ways of Allah. The love the prayers of the government. The love the preachers of the truth. And they have good intention toward the religion of Allah. That means Allah has purified their souls. Ẹ̀yin ìjọ Olúwa èyíkéyìí òfin èyíkéyìí ìdájọ́ tá a bá ti gbọ́ lẹ́nu ọlọ́run nínú kùránì bọ́kàrẹ́ bá ti ń ṣiyèméjì sí ọlọ́run bá rí òfin ọkàn rẹ mọ́. Any laws that we hear from the Holy Quran, any Islamic jurisprudence that we hear from the Holy Quran, if you act out concerning this, I tell you, your souls are not purified. Ẹ wá gbọ́dọ̀ gbọ́dọ̀ ń sọ tẹ̀lé ọ̀rọ̀ náà ó wà wá ní hausa lórí nàìjíríà ìsìnkú gọ̀ọ̀ta ó tún wá lẹ́yìn náà dúró. tẹ̀bí. ẹni ó mọ̀rọ̀ sọ bí ọlọ́run sí. ẹni tó máa àlàyé ọ̀rọ̀ gbé kalẹ̀ tí ó fi yé èèyàn bí ọlọ́run bá wà ó sí. Allah is the excellent explainer. Ó wá ń béèrè ó wà wọ́n ní hásà lómìnà láì sí búgọ̀dà ó ní ta lẹni náà tó dára jù ní olùfọ́ kèèyàn máa bí ìtòwọ́ ọlọ́ọ̀bá kó wá jáde. Allah who can give you better shoe than Allah? Who can purify you better than Allah? Allah who can baptize you better than Allah? Wa ma yasanu min Allah isibu gota ó náà nínú ẹ̀dọ́ èèyàn lẹ́ẹ̀tì rí ni sínú àlìdẹ̀nú lẹ́ẹ̀tì rí sínú màláìkà lẹ́ẹ̀tì rí tó dáa jù ní olùkọ́ ọkàn èèyàn máa fẹ́ sìn fi ìtòlú ọlọ́ọ̀bá kó wá dá níta tó wá ṣàlàyé ara rẹ̀ níta náà. Can you see anyone among children? Can you see anyone among the angels of the jinn? who can purify you better than Allah, who can give you better purification than Allah. Tell me. Ọdún jáde lábẹ́ ẹ̀ lọ́dún látọ̀dọ̀ Ó jẹ́ pé àwọn náà rò wá sórí ilẹ̀ ayé. Bàbá ọmọ eléyìí obìnrin ọ̀hún. Àdúgbò ní ọmọ ọlọ́sùn òṣogbo. Ó lọ máa fi wá fọ ọkàn rẹ mọ́. Yóò jọ rìn pàdé ẹ̀sìn tiẹ̀. Òfin rẹ̀, àṣẹ rẹ̀, ìdájọ́ rẹ̀ yóò ṣe rọrùn fún ọkọ̀ máa rí your prayer with one worshiper, a baptist, if Allah will purify your soul. You will be able to turn your wholeheartedly the laws of your Lord in the Holy Quran. It will make made easy for you to obey the right of your law, the right way of Allah. Ọmọ àmírù ni ọ nínú ẹ̀sìn, àmọ̀ bẹ́ẹ̀. Ọmọ àyà alásàlátù ni ọ nínú ẹ̀sìn, àrí bẹ́ẹ̀ àmọ́ wọn lọ rù ú dáyé látara pé ọlọ́run ṣe lọ́hùn àmọ́ máa lórí ilẹ̀ ayé bá bá ṣe lẹ́ni tá a fọ ọkàn rẹ̀ mọ́ tí ó máa wù níwà tí ó máa ṣe níṣẹ́ kò ní gbẹdọ̀ lọ́wọ́ wa. I should be the child of Amiel. The child of women who attend actual matter of Adin. But I said to you, if Allah does not purify your soul, you will be working in contrary to the laws of Allah and the Holy Quran. Surah Al-Jamil, Muhammad Zaidi of Nigeria. our lọ̀rọ̀ yìí ń bá wí. Àbàmọ́tà bá tún lórí kùránì hmm. àmọ́ yìí táwa sì rí lónìí àwa ríra wa pé àwa ò gbómìnira kùránì òfin inú rẹ̀ là ń lò pẹ̀lú àṣẹ àgbọ̀dọ̀ ọlọ́run ìdájọ́ inú rẹ̀ là ń tẹ̀ ẹ́ lójú kọ́ra wa lẹ́sìn lójú kọ́ra yìí máa bá wa rí ọlọ́ni wà náànù lẹ́wọ́ ábìlúùnà wà náànù ẹ̀rá wa ìjọ ṣùgbọ́n láti já mi society of Nigeria lẹ́wọ́ ábìlúùnà ọlọ́run ọba wa nìkan ni làwọn ẹjọ́ ṣètì wá àwọn òṣìṣẹ́ wà ní ìlú àwọn òsì ìmáàmù màlìkì kì í ṣe ìmáàmù òtàwà ìmáàmù tẹ̀lé mùsùlùmí àgbáyé lò. Adjustment is addressing us members of Sunurat and other people around the world who stand firmly on the Holy Quran who do not follow any connections and Allah says it is he whom we worship we worship Allah alone only Allah we are worshiping We are not obeying the commands of our leader. We are not obeying the saying of Muslimi. It may be the imam of you people. Muslimi is not our imam. Brother Muhammad is our imam. Wanahalu. Ẹ̀rọ̀wà eh, ìjọsìn wọn láti jáàmù. Ìyá òun sí ọlọ́run ọba tó kó wa jọ sórí òdodo rẹ̀. Àbìlúùnà ọba yìí nìkan làwọn ẹjọ́sìn ti wá fún kí wọ́n lè túmọ̀ òfin tá a bá ti rí kanú kùránì ìdájọ́ tá a bá ti rí mbẹ̀ ntòṣe lẹ́tọ̀ọ́ fún wa ntòṣe léèwọ̀ fún wa àwọn àgbẹ̀ nínú tíra kan pé àbú àbúmọ́njáwù ló wí báyìí àwa ò fẹ́ gba àti ẹ̀fẹ́ màgbà rẹ̀ kọjá ìdájọ́ ọlọ́run bá wa nìkan. We are Allah's worshippers. We worship Allah alone. It is He, Allah, whom we worship. Whatever we hear in the Holy Quran, whatever we learn in the Holy Quran, that are the ways we follow. We do not listen to the saying of Bukhario. We do not want to know any of the saying of Bukhario. We want to obey the commands of Allah alone ẹ má jẹ́ kó ṣe é lé mọ̀ gbogbo àgbáńlá ayé là ń bá wí. pé àwọn ìjọ sùnmọ́ láti dání o pé wọ́n láwọn èèlò àdíìsì àwọn èèlò rárá àti ẹ̀fẹ́ gbọ́ àbẹ̀sọ̀rọ̀. a ní ọ̀tẹ́ntíkì àdíìsì alukùránì kẹ̀rí ìmúná àbẹ̀sọ̀rọ̀. ọlọ́run ní alẹ́ àrùn nẹ́sẹ̀lẹ̀ àwọn àṣà ọ̀nà àdíìsì àbẹ̀sọ̀rọ̀. sọ́dọ̀ tó sọ́wọ́rọ̀ nù ayọ̀ ogún àti mẹ́ta. ó ní aláwọ̀ àzálà ó ní aláwọ̀ nẹ́sàlà hasanul àdìsí kìtà bá. gbogbo yóò lórí yìí ọlọ́run ní aláwọ̀ ó lẹ́mìí ọlọ́run nẹ́sàlà èmi mo sọ ọ́ kalẹ̀ fúra nàbí muhammadu hasanul àdìsí ọ̀rọ̀ tó dáa ju gbogbo ọ̀rọ̀ lọ máa sínú ìwé ìbèrè díje buhari. I We do not follow any other connection. We are addressing you, the people of the world. Member of Sumerat, we are not following any other connections. I will say to you, the most authentic artist is the only Purana. There is no any authentic artist except the words of Allah in the Holy Quran. Because it is revealed in chapter 39, verse 23 of the Holy Quran, Allah says, Allah has already revealed from time to time the most beautiful message. Ọ̀dà àtàwọn ẹni náà tó sọ̀rọ̀ táwọn arúgbó ọ̀rọ̀ sọ lẹ́yìn ọ̀rọ̀ tó lọ́n sọ̀rọ̀ ẹ dákun ẹni náà kí n gbọ́ káwọn abẹni tó dáa káwọn abóúnjẹ ẹni tí ń jẹ káwọn orí ilẹ̀ ẹni tó wà tí ń gbé orí yìí ti dàrú ẹ̀yìn aládìsí ayé a word that Allah tell me who is the one that can follow his word beside the word of Allah. Who is the person? Tell me whose water, who, who, who the water the person drinks Who wants the food the person eats? I tell you, why should you follow human beings that enjoy the sustenance of Allah, neglecting the revelation of Allah? Títí wa ṣẹlẹ̀ súnà wà ní àti àti parí àyà kan. Àwọn abẹ́wọ́ ti àyà ọgọ́rùn-ún kan ọgbà àti mẹ́sàn-án. Nínú àlùkùrá ìta ń bá lọ orí kejì. Ó wá ṣe déédéé ìbéèrè tí ọlọ́dẹ kì í béèrè pé ọ̀rọ̀ ta lẹ́ni náà tá a lè kàkọ́rọ̀ lẹ́yìn ọ̀rọ̀ náà ọ̀rọ̀ tọ́lọ̀ wa sọ tẹ̀lé iná ló wá sí déédé rẹ̀. alẹ́ yìí ju anabi tó tọ́ ṣe tó lórí alukurani kẹrin ẹ̀yin ẹ má yẹ ẹ má tò lábàkú gbogbo wa dà sẹ́wọ̀n tẹ́ ẹ̀ ìjọ kan ìjọ kan náà yẹ kálukú wa padà sọ́dọ̀ ọlọ́wọ́ wa. Who is better away than Allah? You. Since Aphora Abramagamya, do not sweat to the right, do not sweat to the left, stand firmly on the Holy Quran. If we are in prison, I tell you one day we shall surely die. Bàbá wa pèrò pọ̀, kábàlà wo pa wá náà ní ká máa bọ̀ wá pa wá. Àpá wà wà ara wa nípa. Ẹ̀mí wọn dúró lè wọ́n lọ́hùn-ún. Tó bá ní gbangba àlùkí àmà, àbùkù ju ìlà wa. If you are decided to kill us, let us come and kill us. They can only kill our body, they cannot kill our soul. If Allah permits them to kill us, but I said to ensure we shall surely be gathered together in the presence of our Lord, we shall confront them there. Ṣé ẹ mọ̀ pé ẹ wà nípò ńlá? Ẹ̀yin aládìsí wọ̀nyí. Ọwọ́ ilẹ̀ tókè, ẹ̀dùn yín tókè. Ẹ̀dẹ̀ ní ká wá kó wa bí ká pa wá dànù ìdájọ́ yín ayé tó mọ náà lò. àní ní gbangba àlùkí àmọ̀sẹ́ olúwa yóò gbé wa dìde padà lórí àtẹ̀lé náà a wà lọ kojú ara wa wájú ọlọ́mọ. I will be at the end of the fair. But you can say, let go and give them the asset to ensure just is dominion in this world. Job is the authority in this world. Job is the power in this world. In the day of resurrection, we shall surely be gathered together in the presence of our Lord. We shall confront, we shall confront you there. Ẹ̀yin ká And you are not the owner of this world. This world belongs to our Lord. Ẹ̀yin kọ́ lẹ́ẹ̀ni oúnjẹ tá à ń jẹ, Ọlọ́run ló ní. And you are not the owner the food we eat it belongs to Allah. Ó wà àlùmọ̀ nítorí àkókò sórí ilẹ̀ ìyókòlẹ̀ ní ọlọ́ọ̀bà ìlú nìkan náà. All the materials are not provided on the surface of the earth to make the life applicable for people. You are not the owner, I owns them all. Kálẹ̀ ilẹ̀ bá ní nǹkan wọ̀nyí ni níbi tí ibi tí ìlú ọlọ́mọba lágbára lé lẹ́mìí yín ẹ̀ ní fún wa lóúnjẹ. Allah àgbà. If you are the owner of the floor, because you ate us, we will not give us food to eat. Àníkálẹ̀ yìí lẹ ní nǹkan yìí kálíkà bá ayé ló wà ẹ̀rí fún wa lómi. The hatred in your heart if you want the water we will not give us water to drink. Kálíkà bá ń bẹ lọ́wọ́ yìí lẹ́yìn ọlọ́ọ̀ni àǹfààní báwa náà rí náà rí lò àwa náà ralẹ̀ à ń kọ́lé à ń tó wa lọ́wọ́. He said, and more, you will not give us any advantage at all. To have money, to buy food, or to buy mansion, or to buy car, you will not allow all good things of life to reach us at all. Kò sí kọmísánná àdúró tí wàá bí o. Sẹ́nẹ́tọ̀ <laughs> ò sí lọ́dọ̀ tí wàá bí o. Dẹ́pútì gọ́vùnà ò sí lọ́dọ̀ wàá bí o. Kánsílọ̀ ò sí lọ́dọ̀ wàá bí o àmọ́ gbogbo kòtò lúwa mi fi sí ẹ̀yẹ̀yẹ ọba náà lórí kòtò tó lé ní. And senators among us, we do not have chairman among us, we do not have ministers, we do not have commissioner, we do not have deputy governor among us here. But Allah gives you every position that you believe to Allah. Ọyá ẹja máa ń gbé ẹ̀yìn lọ́lúwa. Ọlọ́gbà ẹja máa ń gbọ́ ètò yìí lọ́nà tó dì ẹ máa bá a fara balẹ̀ wò Àwọn náà kọ́ ọlọ́run ló ṣe abẹ́ o. Olóbi wa láyà balẹ̀ torí ní dáńsọ yóò rọrùn. Ayé ìfẹ́ pọ̀. Bẹ́ẹ̀ sọ pé òfẹ́ ẹ̀rọ àdìsí. Aláyé ìfẹ́ pọ̀ rárá. Ọlọ́run wa nílẹ̀ ìdílé ilẹ̀ yẹn máa sọ. Ẹnu ọ̀rọ̀ mi dé tí ìgbọ́ wọn. Gbọ́dọ̀ ní kí àròjàre fún wọn lẹ́yìn fún wọn gbàgbá dé. Are you people only say to me, say. We should listen reverently and Lord as emboldened our prayer and give us the peace of God yes. to reveal to you people what Allah has made lawful, what has made unlawful. and has raised us to be the witness upon you so that Allah may be justified in the character. Ṣé bàbá àti fira wa hàn? Pé àwa ò lo àdìsí láṣẹ Ọlọ́run. ọ̀rọ̀ èèyàn àwa òdúrà àti tẹ̀lé àti ẹ̀fẹ́ gbọ́ ṣétì débi dáàtì ẹ̀wà àbójú yìí. Our already informed you, we do not follow any explanations. We are the Puranites. We do not want to listen to any explanation. We do not want to see them. Ìbéèrè tọ́lá wa ní kàlẹ́ bí ìbéèrè ìjọ náà lọ́hùn. Àwa ló wá tọ́sílẹ̀ lónìí ká béèrè lọ́wọ́ ẹ̀yìn aládìsí torí bí ọmọ lẹ́yìn àtẹ́bí tòótọ́ làwà ọmọ ọkọ làwà sí kùránì àwọn ẹ̀ṣọ́ máa lè sí. The question from Muhammad asked those days we are here now we have the authority to ask the same question because we are the sincere followers of Muhammad we are the legitimate children of the Holy Quran we are now passed to the Holy Quran. ẹ̀rọ ara yorùbá ẹ̀yà aládìsí yìí wọ̀nyí ẹ̀yin ló máa lè sí kúránì ọwọ́ yìí. You are the scholars around the world. You have access to the Holy Quran. À ń béèrè lọ́wọ́ yín kí ẹjẹ́ àmọ́ ìpìlẹ̀ àdìsí sẹ́. Àbí kúránì nìkan ọlọ́run bá lè pìlẹ̀ kúránì. Ẹ wá jẹ́ àmọ́ ìpìlẹ̀ àdìsí ọwọ́ yìí tẹ̀ ní ìkiri. Allah is the author of the Holy Quran. Allah is the source of the Holy Quran. Let us know who is the source of the Hadith collection you are following. Ẹni bàtà àtẹ́bí ń lọ, sọ̀lọ́dà àwárí wọ̀nsẹ̀dà, ẹni gbàgbọ́ fẹ́ papòdà, ẹlóbi tí a méjì ilẹ̀, ẹlóbi Kùránì ilẹ̀ ó bà díìsì ilẹ̀. Aníkàwá dárúkọ àdíìsì tó fi ilẹ̀ tẹ́jà mọ́ káwá wo ìtọ́ka sí ọ̀rọ̀ náà nínú Kùránì ọ̀rọ̀ náà. I came While Prophet Muhammad was about to leave this world, he left with you Holy Quran and Hadith connections. I will ask you the question. Let us see the Hadith connection from Muhammad left behind. Ohun tó wá bí dáa bí lọ́mọ àlè ní sí Kùránì lò. Ọlọ́jọ́ máa kọ sí bàbá rẹ̀ o torí ọlọ́wọ́ lọ́wọ́ ọ̀tẹ̀ tọ́jú bàbá rẹ ọkọ ọkọ ni ọ́ amásìkò rẹ ayọ̀ ọ̀rọ̀ náà ọba rẹ tó ní ọmọ àlejò sí. I would say you are illegitimate children to the Holy Quran. You may be legitimate child to your father. Because you take care of your father, you feed your father, you shelter your father. I will see you. But to the Holy Quran, you are a bastard. Ẹ máa gbọ́ Kùránì. Olórí gbogbo ayé tí gbogbo ayé bá kọ́ lẹ̀ ẹ́ ṣòfò tí ò ní kẹ́nìkan tí gbogbo ayé bá tẹ̀lé lẹ́yìn tẹ́ ti déwájú ọlọ́ọ̀pẹ́ ẹ̀ là tí ò ní kẹ́nìkan. Listen to the Holy Quran. This is the leader of the world. If Allah should the people of the world should follow Holy Quran, Allah sure will be successful in the character, you will get salvation obey the command of your Lord and the Holy Quran. If you reject the Holy Quran, all the future together, you shall surely be destroyed. You will be doomed to destruction the day of resurrection. Ẹ̀rọ bíbí náà ní ṣé da màlúù wọnú oko olóko bẹ́ẹ̀ láti dà ẹ́ wọná. As Fulani men drive the cattle into the ground of some people, so also we shall surely drive you into hell bàbá wa ni ló mú àmà bẹ́ẹ̀ ntó mú àmà bẹ́ẹ̀ ni sura tutù ọ̀gá àbòlù ayé ẹlẹ́kẹta ó ní húwà ó ní húwà khalaqakum faminkum káfíru wa minkum mu'minu huwa alladhi khalaqakum ó wá ní faminkum káfíru wa minkum mu'minu sọ níbi tó gbọ́ sọ níbi tó gbọ́ ó lè mi mo dá ayé lẹ́dàá ẹ̀yọ́ máa dá mà àmọ́ nígbà tí ń dá ayé o àwọn àkàbá bínú mi pàdé àwọn gbọ́ òfin ni ẹ̀mí wọn kọ̀ wọn nígbà àbá padà dé ọ̀rọ̀ àbáyà àwọn kan wọn bá ìdùnnú mi pàdé jọ́ ti ń ṣẹ̀dá wọn tá a bá dórí ilẹ̀ ọgbà kùránì ẹ̀mí wọn ò ní kú lórí ẹ̀ nínú ìyàsẹ́nu rẹ̀ náà máa tẹ̀lé mi sí ilé ọ̀rọ̀ ìṣẹ̀dá. alẹ́ sẹ́yìn in chapter 64 of the Holy Quran, Allah says, It is He who has created you, and of you are some that are unbelievers. And Hosea, when they hear the message of Allah and the Holy Quran, they will not follow. And whatever they hear in the words of Allah, they will not follow. When they hear the way from the way of error, they run feebly into the way of error because they are made unbelievers. Oh yeah. Pẹ̀lú àṣẹ ọlọ́. Ọlọ́ni kúl, àtúwájú nàná bíláhì. وهو ربنا وربكم ولنا أعمالنا ولكم أعمالكم ولا له مخلصون خبيرا ábísù ló pọ̀ lórí yé ẹ̀yà aládìsí àmọ́ ábísù yé kò wúlò ábísù yé kò ràn yín lọ́wọ́ àwọn bísù yìí ò lè jẹ́ mórí bọ́ ibi ìyá náà. lópin ìgbà tẹ́ ẹ̀ bá ti rí òfin inú àlùkùrá ní tẹ̀lé àwọn bísù yìí lè kùsàǹfààní fún yín àmì ìṣẹ́. Ensure other scholars you have many Quranic memorizers among you, but that does not profit you at all. Once you do not obey the commands of the Lord and the Holy Quran, it is it does not profit you that you memorize the Holy Quran. Tọ́ba níwájú ọlọ́run bá rẹ̀ tó ní ọ́ tọ́ba ní àwọn hábísù lélẹ̀ ọlọ́ọ̀ni èmi mo ti ọbẹ̀ ìwọ́kọ́ òfin mi ni mo bèrè lọ́wọ́ rẹ sọ́ọ̀lù bọ́bá wa ń dá tó ń rìn náà rí ọ̀rọ̀ sọ ibi wọn ti ṣàgbápọ̀ ara rẹ náà lò ṣé hábísù yẹn wá wúlò gbà náà. If you get to the presence of Allah, you will say, I'm a Quranic memorizer. Allah will answer you and make you so. They ask you to obey my law. Did you obey the commands of your Lord? If you did not answer, I said to you, we are doomed to destruction. Ọlọ́run ní ìdààmú ti wá lórí ọ̀rọ̀ yìí. Ìyá àwa tá a bá dúró lórí àlùkùránì. Ọlọ́run ní kùlù sọ fún wa. Màsáìlù ni bí wọ́n lérè ni kì í ṣe sọ fún wa lásán bẹ́ẹ̀ lọ́wọ́ àwọn aládìísì wọ̀nyí. Àtúrájú nàdàbí láàyè. Ǹjẹ́ a lè máa bá wa ṣe fàmí ń fà? Àwọn tá a dúró lórí àpáta. Ẹ̀yin wà lórí àgúlùntù tí ó kú mọ ilé ṣe kú. Àwọn bẹ lórí àpáta tá a dúró tá a máa fẹsẹ̀ rìn lórí rẹ̀. Kùránì nù. Ǹjẹ́ wa lè máa bá ṣe fàmífà fi láàyè nínú ọ̀rọ̀ ọlọ́run àti ìbẹ̀ lọ́wọ́ wa tí sì ń bẹ lọ́wọ́ ẹ̀yìn náà. I said to them, Chukwuka Mohammed said to them, as you are saying to you now, will you dispute with us about Allah? You can see us. We stand on the Holy Quran, which is the word of Allah. You stand on the cloud of earth, which is the other connections. Will you be disputing with us concerning Allah? Ìbéèrè yìí, ẹ̀ẹ́dẹ́sì ìjọ mẹ́jọ, Ṣàlímù, sọ fún bàbá rẹ̀ ń bàdàn, pé kí ẹjọ́ pèrò pọ̀ kí ẹ fèsì. Bẹ́ẹ̀ bá láǹfààní àti fèsì lórí, ẹ ráwọn ọmọ mi tó ń ṣèlú ẹ̀ sí ẹ̀fún ẹ lẹ́sì kan sọ fún mi. Ọlọ́run ń béèrè lọ́wọ́ orí bẹ́ẹ̀. I'm sure. And his followers, you shall live. Tell your father, we should give response concerning this address from Allah. Allah is asking you the question. We should send the response. Atuhajunana filai. Ǹjẹ́ wa lè máa bá wa ṣe fàmí ń fà? Ẹ wa lè máa bá wa ṣe àríyànjiyàn fìláì nínú ọ̀rọ̀ ọlọ́run ọba kùránì ti ń bẹ lọ́wọ́ wa ìwọ́n ń bẹ lọ́wọ́ tẹ̀yìn náà àwa mọ̀ ẹ̀yìn náà mọ̀ ǹjẹ́ wọ́n lè bá bá wa ṣe fàmì fà lórí ìdájọ́ ọlọ́run rẹ̀. I'm sure when you speak with us about the Holy Quran, the way to Allah, which is with us and it is with you. Kùránì ló jẹ́ oyé wa. Nínú Súrà Bàkàrà lórí ọ̀rọ̀ àwẹ̀. ó ní ẹnì ọkùnrin kan tó bá jẹ́ mọ́mì ni ọ̀gbọ́dọ̀ súnmọ́ aya rẹ̀ lọ́sàn-án ha ẹ má wọn ni o ẹ má wọn rárá ni o bàtà wọn adájú ìsìwèrè yóò dìde ńlẹ̀ á ní àbúrò àwọn kà nínú kí ẹni ó bá máa máa bá aya rẹ̀ lò lọ́sàn-án àwẹ̀ àwẹ̀ ràmọ́dánà yóò wá san bára oṣù méjì léra wọn. àwa wo ìdájọ́ yẹn àwa rí ọ̀rọ̀ ọlọ́run ọba tó ní wa. ìdájọ́ yẹn ìdájọ́ tá a wá wí ìdájọ́ àbúrẹ́ra ní gbogbo àwọn aládìsí ayé náà wá wà máyà Are you seeing in the Holy Quran, chapter 2, verse 187, Allah says, You believers, do not have sexual relations with your wives during the days of Ramadan. Allah says, Do not come near them at all. This is the way of Allah. Do not come near them, and this is the boundary of Allah. Do not transgress the boundary of Allah. I will see the Ali's followers, the same, the link from the saying of Abu Hurairah and he gave another option which is in contrast to the Holy Quran. He says, Whoever has sexual relation with his wife deliberately during the days of Ramadan, he has to fast 60 days consecutively. That is the same from Abu Huraira. The other followers, they follow the same of Abu Huraira. They neglect the way of Allah in the Holy Quran. Àbá kan wá dìde ó wá ní ẹni bá máa máa bá aya rẹ̀ sọ lọ́sàáwẹ̀ o ó ní kò sí ìtanràn mu bóyá ẹni bá máa ń dápè ní kàfàrà pé ká wá gba àwẹ̀ oṣù méjì tẹ̀léra wọn ó ní kò sínú ìdájọ́ náà ó lẹ́yìn bá ti kọ́ lu òfin yẹn ó ní yóò jìyà ni ìyàlẹ́ bàbà ní wájú ọlọ́run kí náà aládìsí gbọ́ sí ẹ̀ka fún abẹ́rẹ́ sí ní sẹ́pẹ̀lẹ́ látọ̀nà tó súnmọ́ àtọ̀nà tó dì àwọn amẹ́pẹ̀ẹ́ ránṣẹ́ sí i ṣé wọn ò wá takò ṣé wọn ò bá ṣe bàmíbà lórí òfin tó wà nínú kùránì tó yé wọn tó yé àwọn náà. àgbẹ̀ and one mala and he addressed them is whoever has sexual relations with his wife during the days of Ramadan deliberately and does not have any expectation to have to face the work of a lawyer. You can see the added followers, they were showering imprecations on him from every corner. Are they not disputing with us concerning Holy Quran? Èyíkéyìí ẹran, ọlọ́ọ̀ni ẹ̀rí pé ẹ̀forúkọ mi bá kẹ́tọ́ láǹfààní àti jẹ́. Àwọn aládìsí ní ara ìdájọ́ òun tí àwọn lọ́rùn. Bẹ́ẹ̀ bá rẹ̀ bu ẹran tó kú fúnra ẹ̀ fárùn ẹgbẹ́ lọ lé bẹ́ẹ̀ bá wá ṣe fẹ́kẹ́ tó wá bẹ̀rẹ̀ sí ní jẹ́ ẹ wá ṣe ìdáko ọlọ́wọ́ wa. I could see he said in the other Quran, eh? any any meat that is not slaughtered in the name of Allah. Any animal that is not slaughtered in the name of Allah, you must not eat them. It is forbidden. You could see the Hadith followers, they say, when you see that meat, you should take it all and take care of it. Whenever you want to eat, you should mention the name of Allah on it. That is their own laws. They try to the laws of Allah in the Holy Quran. Ọlọ́run ọba wa tó ní wa tó ní àwọn náà nínú ìdájọ́ rẹ̀ ló kúránì ìdúrà ànábì Muhammad siwa sọmọdé àìníwó sẹ́dà oníyàwó mẹ́rin ni mo ṣe lẹ́tọ̀ọ́ fún ẹ̀jẹ̀ bá jẹ́ ẹlẹ́sìn Islam láti fẹ́ abẹ́ ẹni pààrọ̀ ìyàwó kan tó bá ti gbó ẹni fẹ́ ní ìpadà dípò rẹ̀ bá a ṣe rí ìdájọ́ nù gbàtàwọn aláàjì ìṣirò yìí yóò dìde nílẹ̀ aláàlẹ́ fẹ́ ìyàwó rẹ̀ pẹ̀tẹ́. Bismillah. And who see will lay in the Holy Quran, you cannot marry more than four wives, you believe believers, but you can replace the old one with another one, but you can see her. The added followers, they say you can marry many wives as you like. Wọ́n lè dúró bá gbọ́ lọ́wọ́ bá gbọ́ lẹ́yìn ọkàn. Kò wá gba nǹkan bí ìgbọ́mọ́ lẹ́yìn ẹ̀. Àmọ́ yín jáde ní ṣèṣe ṣìnà àdúgbò alẹ́gbẹ́báwá kú yóò wà lìjáde náà tí bàbá rẹ̀ kọ́ kalẹ̀. I will see the say, and say, whoever believes in Allah and does not a partner to Allah when he commits adultery, fornication, or stealing, or robbery, if that person will enter Jannah, I say, is it the Jannah of your father? Àdìgbò kò dájú ọlọ́wọ́ ọba wọn kò tẹ́ wọn lọ́rùn ọlọ́run ní ká ṣàlùwàlá ó ní ká bomi pa ojú ọwọ́ wa dé ọrùn ọwọ́ ká wá bomi fọ gbogbo ọrùn ẹsẹ̀ wa aládìsí wa wọ sọ́kì bàbá wa ṣàlùwàlá débẹ̀ wọ́n wà á bomi wọ́n sọ́kì ẹsẹ̀ wọn wà á lè bomi fọ ẹsẹ̀ gbogbo ìdájọ́ ọlọ́run ọba ó ṣàrùn kàn létí wọn ò fẹ́ gbọ́. Allah says, when we perform ablution we wash our hand, our faces, and our legs. The vizier wash our legs to the ankle. The add his followers, they wear stockings, and the waist is stocking. They do not wash their legs to the ankle. That means they ate the laws of Allah, The follow their heart desires. Àwọn ìdájọ́ yẹn lọ bẹ́ẹ̀ lóríṣiríṣi náà ní ṣe òwúyọ ọwọ́ Àmọ́ ọlọ́wọ́ adékàwọ̀ ọmọ abiwọlé rè lónìí. Kúlù ọlọ́run ẹbí wọn léèrè àwọn aládìsí ẹni tẹ́ gbé lórí Kùránì lò a ti gbé kó lórí ànáni Muhammad orí èwò láyé má lónìí àkọọ́lẹ̀ tọ́rọ̀ gbélé lọ́wọ́ làwọn bá ń lẹ̀ káfíń sọ̀rọ̀. ensure who stand firmly on the Holy Quran you should ask them the question and ask Prophet Muhammad should ask them the Prophet Muhammad is no more on the surface of the earth those of you who inherited the Holy Quran you should ask them àtúhájúnà nàbí láàyè. abẹ́rẹ́ ọ̀yà aládìsí ǹjẹ́ wa lè máa bá àwọn tá a dúró lórí kùránì nìkan ǹjẹ́ wa lè máa bá wa ṣe fàmífà ẹ lè máa bá wa ṣe àríyànjiyàn fíláì nínú òfin àtìdájọ́ ọlọ́run ọba ti bẹ lọ́wọ́ wa àtọwọ́ ti ní náà. You are the scholars. Will you dispute with us? about the words of Allah in the Holy Quran that is with you and it is with us. Quran ń bẹ lọ́wọ́ yìí, Sali. Quran ń bẹ lọ́wọ́ rẹ̀ yẹn bàbá àbàdàn. Wọ́n wá ní òkè òkè sámà tètè lọ́rọ̀ wà. Ọlọ́ni tó bá ní gbogbo ibi kíbi lọ́rọ̀ wà, ọ̀níkèbèrè ni. Bàbá wa wo Quran ọwọ́ wa kò ti bẹ lọ́wọ́ ọ̀wọ́ náà. Àwa ni Bọ́lá sọ pé gbogbo àyè ló wà. Ó ń bẹ pẹ̀lú yín ní gbogbo ibikíbi tí a bá wà lọ. Àwa kò ọ̀rọ̀ tí wọ́n sọ. Táwa ni kèbèrè ń sè nínú àwọn àtiwọ́ bàbá àbàdà ìjọ rẹ. Ẹ̀ṣùsàlì olùkọ́lá is with Ẹ̀ṣù Ìbàdàn mọ́ olùkọ́lá is with you. And you say in your heart, you read from your own Hadith collection, you say, Allah is in the heaven, and you say, whoever says Allah is everywhere is an unbeliever. But we read in the Holy Quran, Allah says, wherever you are, Allah is with you there. Who is, a, who is an unbeliever now? Amosura wa Abihani. Abaya Tẹ̀lé kì sọ̀nà kan kì sọ̀nà méjì kì ṣe mẹ́ta síbẹ̀síbẹ̀ ẹ̀mí yóò gbà atuadu nànàbí láàyè ǹjẹ́ wa lè máa bá wa ṣe àríyànjiyàn nínú ìdájọ́ òfin ọba ní Kùránì ti gbẹ lọ́wọ́ ẹ̀yìn náà. I will show you many verses in the Holy Quran, not only two, not only three. That you do not follow. Will you be disputing with us about the words of Allah in the Holy Quran that is with you and with us? Ọlọ́run àpárí ọ̀rọ̀. Ó wá ní wọ̀n húwà rọ́pò náà. Ọ̀rẹ́ ìjà ìwé lórí Kùránì, èdè ọlọ́run wọ ọba yìí. Wọ̀n rọ́pò kù, ẹ̀rẹ́ ìjà ìwé àdìsí Buhari náà lọ́wọ́ tó jẹ́ pé ńlẹ̀ ibi ìṣe ọlọ́run ọba ti yín náà èmi kan náà ẹ̀yìn náà. I say that Allah is our Lord and your Lord. You who sent family on the Holy Quran, Allah is your Lord. And those of you who follow Allah's collection, the saying of human, you follow man-made revelation, you reject the Holy Quran, Allah is your Lord. Wọ́n kọ́ ọ̀rọ̀ ẹ̀kú náà. Àwọn náà lórí àrùbáyé ọlọ́run lè mi lórí ọba yín ẹ̀dúró lórí ẹ̀ mọ́lẹ̀ ẹ̀ má tó kúrò lórí ẹ̀ má mi sọ̀rọ̀. Allah is our Lord. Allah says those of you who stand firmly on the Holy Quran, Allah is your Lord. Stand firmly. Do not sway to the right. Do not sway to the left. Do not add to the law. Do not reduce from the laws. Wàrẹ́ bùkún. Ọ̀rọ̀ àwọn ẹgbẹ́ ọ̀rọ̀ ìyàdá ní tánfi ìdájọ́ èèyàn ṣe ìdánilẹ́kọ̀ọ́ nínú ẹ̀sìn tìrì ọlọ́run àwọn náà èmi ọlọ́run ló wá wọn. Allah says it is the law of those people who follow climate revelations they follow the sayings of human beings they follow the book of life the book of corruption Allah is also their law. ẹ̀rí pé nínú àwọn ojúbà tó wà ti fún mi ṣe sẹ́yìn mo ń bi àwọn aládìsí wọ̀nyí léèrè pé ṣé oúnjẹ búà yìí lẹ̀ ń jẹ ṣé oúnjẹ ìmáàmù màlìkí lẹ̀ ń jẹ ṣé ti àbúrò àní lẹ̀ ń jẹ ṣé ti ṣàbí lẹ̀ ń jẹ àbúmọ́njáwù lẹ̀ ń jẹ wọn àrè sí bọ̀ ó bí ìpínlógún ìgbà tó jẹ́ pé oúnjẹ ọlọ́run ọba yìí lẹ̀ ń jẹ tẹ́ wá kọ ọ̀rọ̀ rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ sílẹ̀ ẹ má lè tí ìkẹ́ ìyàlẹ́ máa retí gbà celebration in the past Jumaat services, you and his followers, do you eat, do you eat the food of Kotaib? Or do you eat the food of Muslimi? Do you eat the food of Anasai and Nawawi and who mention If you are eating the food of Allah and you do not obey the commands of the Lord and the only Quran, Do not expect the mercy of Allah. We should be expecting the punishment of Allah. Ẹ̀rọ ìjẹ́ ìgbé Kùránì ọ̀rọ̀ mi Yéésù wà èmi lolúwa yìí. Aláàbà. Ẹ̀rọ àwọn tí wọ́n yẹ̀ yí ọ̀rọ̀ mi ti ṣe Kùránì èmi lolúwa àwọn náà. Because of you who stand firmly on the Holy Quran, you obey the commands of the Lord and the Holy Quran. I'm your Lord. And those, those people who follow the same of human beings, those who follow and his elections, Allah is also their Lord. Ẹ wá lọ lọ́rùn sọ̀rọ̀ ẹ lẹ́yìn rẹ̀. Wàlánà Amálúlá. Ó wá lẹ́yìn tẹ́tẹ̀lé Kùránì. Ẹ̀rí iṣẹ́ ọwọ́ yìí, iṣẹ́ ti tiwa, iṣẹ́ tàwọn tá ń tẹ̀lé Kùránì, òun ni tiwa. Kí ni túmọ̀? iṣẹ́ tiwa ni tiwa o òfin táwa bá rí lò nínú kùránì tá tẹ̀lé ìdájọ́ inú kùránì táwa ń gbàgbọ́ tá ń ṣe ń lò ó ẹsẹ̀ rẹ̀ àwa la ní. Allah says that we are responsible for our deeds we have the reward of our deeds when we follow the way of our Lord and the Holy Quran we shall surely have the reward of our deeds ẹ má lulẹ̀ lára yín láàmú lọ́lọ́ sọ fún ayẹ. ẹ̀yin tẹ́tẹ̀lé kùránì pé wọn ò gbà fẹ́ mi wọn à lè gbà. wà lánàá amádùnà iṣẹ́ tiwa lè tiwa. anáfíta ti fojú ara wa nínú kùránì tó dọ̀rọ̀ lọ. Pẹ̀lú àlẹ́ bá ti gbà báwa tá a rí ìlò tá a rí ìtẹ̀lé ẹ̀sán rẹ̀ àwa la níwájú lọ. Àwọn pípọ̀ ó fọlé oníkùnrin. When we stand firmly on the Holy Quran, we should know that we are responsible for our deeds and we are to be rewarded for our deeds. When you are serving your Lord, you obey the commands of your Lord. We are to be rewarded for what you do. Walakum amalukum. Ẹ̀yin aládìsí àgbáyé iṣẹ́ tí náà ní ti. Ṣé aládìsí wèrè yín dẹ́rù kiri? ẹsẹ̀ ìyá rẹ̀ ẹ̀yin náà lè rí bẹ́ẹ̀ bá lè sọ̀rọ̀. ẹ̀ṣọ́ àwọn kì í ṣe ọ̀rọ̀ ìyá ọ̀rọ̀ kì í ṣe olóyún bí ọ̀rọ̀ kì í ṣe ọ̀rọ̀ ìyá ọ̀rọ̀ kì í ṣe. Sure, I just want around the world. You are going to be responsible for your dreams. I am going to be rewarded for your deeds, and I will surely punish you when you follow man-made revelations, when you neglect the Holy Quran, Allah will punish you for your deeds. Ìdájọ́ ara yìí tẹ̀ ń lò, òfin ara yìí tẹ̀ ń tẹ̀lé. Bẹ́ẹ̀ bá wá padà lọ́dọ̀ èmi ọlọ́run ọba tí mo ní yé. Ẹ̀rí ẹ̀sìn ìyá yìí ń bẹ́ẹ̀ kọ̀ọ̀kan yìí. I call desire. You follow your windows, man-made revelations. When you return to your law, your punishment is awaiting you there. Wàlẹ́kùn amáàlùkùn, ó lè túmọ̀ iṣẹ́ rírì tí yín o. Bẹ́ẹ̀ bá ti dé, tàbí ilé rèé kí lẹ wá tẹ̀lé ìṣèlè lórí ilẹ̀. Ìwọ wá ní àdísì bó àrí ìrè. Ìwọ bẹ̀sì pé, "Ah, ìmọ̀ àmúmàlì kí mo tẹ̀lé." torí èmi ìmáàmù wa láyé ṣàbí ni ìmáàmù tàwa ńlá tẹ̀lé ó dáa òfin wọ́n ní ṣàbí fi kọ́ ọ lórí ilẹ̀ wọ́n ní àdìsí rẹ̀ lérò ọ̀rọ̀ rẹ̀ lérò ah. ọmọ ni wàlẹ́kùn àmẹ́lùkùn ẹ̀rí iṣẹ́ yín tẹ́ ẹ ṣe kí ni iṣẹ́ ẹ̀rí òfin èèyàn tẹ́ ẹ tẹ̀lé ní iṣẹ́ tẹ́ ẹ ṣe láyé nù ẹ̀ṣẹ́ ìyá rẹ̀ ẹ̀ balẹ̀ lórí ìyọ̀rọ̀ adolescents, you are responsible for your doing and you have to be rewarded for your deeds. When oh, Allah asks you the day of resurrection, what do you follow? They worship me. What did you follow? They worship me. What you say, you follow the saying of Bukhari, the saying of Muslimi. Allah will ask you, what command Did Muslim teach you that you see Allah says you are responsible for your dreams. You have to be rewarded for the desires you follow. Ẹ̀yin ìjọ Anabi Muhammad sallallahu alaihi wasallam. Ẹ̀yin ìjọ Olúwa tó tọ́nu. Ẹ má gba aládìsí láàyè o. Láàyè káyè bí sẹ́ bá wà ẹ má gbà wọn láàyè ẹ má fún wọn ní opportunity kí ni ìtumọ̀ má jẹ́ kọ́ ọ̀rọ̀ kan bọ̀ tó o bá ti mọ̀ pé ọ̀dà ń gá jíá lẹ́ni tó o lè tù wọ́n lójú má jọ máa yẹra fún láwọn èsì àṣàlù wèrè pẹ̀lú tó o bá bára lù ú tiẹ̀ bá ọ náà lù. Sure, say someone Muhammad, do not allow the honest followers in your company Do not have any conversation with them. You should assure yourself from them. I say to ensure they are not people to be associated with. Ìparí àyà. Wà náà lẹ́wù mo Àwọn àgbà lẹ́wù Muhammad sí ànábì Muhammad tòótọ́ sórí àdàrọ ti bọ nínú ìjọ ànábì gbogbo àwọn tá à ń tọ́ka sí àdàrọ ni wọ́n hàn náà. Àìsùn ṣẹṣẹ fọlá ẹ̀mú ọ̀kan mẹ́ra ju àdìsẹ̀ṣẹ̀ fọlá ẹ̀mú ọ̀kan mẹ́ra you see many people who claim to be followers of Muhammad today they are, they are not sincere at all they are fake they are counterfeit. Nǹkan méjì ló wá papọ̀ báwa náà bí ó fún wa nímọ̀ràn ó sì fún wa kìlọ̀ lóbi ní wa náàlù ẹ wà ara wa náà ta jẹ́ ìgbà nàbí Muhammad tó wá nílẹ̀ ọ̀hún mú kí lè ṣúná káwa náà wá sí ọ̀rọ̀ ọba ní mímọ́ òun mú kí lè ṣúná kọ́lá sọ káwa náà sì ní mímọ́ ó bá ti gbé òfin rẹ̀ kalẹ̀ bẹ́ẹ̀ ni káwa náà ṣe máa lò ó bẹ́ẹ̀ ni ká ṣe máa tẹ̀lé níwájú náà ensure sincere followers of Muhammad. Allah says, you should be sincere in your faith. You should be sincere in your worship. You should be sincere in the obedience of Allah. Do not act the law. Do not reduce from the law. Make sure your religion to be sincere before Him. Be sincere devotion to the law. Ẹ bá dọ́gbọ́n sófin Ọlọ́run o. Òfin èèyàn là á máa dọ́gbọ́n sí. Ṣé arábìnrin Ọlọ́run ẹ dọ́gbọ́n sí? Ọ̀dọ̀ akẹ́lẹ́ mọ̀ bẹ́ẹ̀ láyé kófin nàìjíríà ó bá wo ìjọba nísìnyí lè ní òfin àwọn fẹ́ yí padà ònàtà ni ó wà á yí jókòó tẹ́ fi òfin ọlọ́run padà tẹ́ wàá ní borí kó yà ọlọ́run tẹ́ ní sàkápò ọlọ́run wàá yí bẹ̀. And do not modify the laws of Allah. Do not amend the commands of Allah. You can amend Nigeria constitution But you can no more define the constitution of our law. If you try, you destroy yourself. You shall surely be penalized. Ó dá ẹ wá wo àwọn aládìsí. Táwọn ń gbìyànjú pé káwọn tún òfin ọlọ́run ọba ṣe. Ẹ wá wo bá ń ṣe iṣẹ́ sí. Ẹ wo bá ń ṣe ń hùwà. Ẹ wo ìṣesí wọn láàrin ìjọ olúwa. Ìjọjọ ti ìjọ Ànábì Muhammad. Ṣé ìjọba ọba wọn ló wá? I will see the Addis followers. They modify the ways of our law see their attitude, see their manner, see their religion. Are they the same as the religion of Allah in the Holy Quran? They are, they are in contrary to the words of their Lord in the Holy Quran. وَنَحْنُ لَهُ مُقْلِسُونَ káwa náà sin ọlọ́run wa ní mímọ́ o kí wàá lè túmọ̀ mímọ́ nítorí bá ti ká yàgò fún un nítorí bá bẹ̀rẹ̀ ní ká máa bù níwà ní ká máa ṣe níṣẹ́. ọ̀rìbí tí èèbá lẹ́tọ̀ọ́kọ́ débẹ̀ máwì lè nàgàwó bẹ̀ kàyìnà máa lọ ọkọ̀ máwé ìwò àbí ìṣẹ̀lẹ̀. And ah, we should be sincere in our worship to Allah. We should be sincere in obedience to Allah. What Allah made you should make love for yourself. What has made unlawful, you should make unlawful for yourself. Do not associate with unbelievers. Where are is forbidding you, do not go near there. Má jẹ́ ká lọ lápá pé àdìsí eléyìí náà bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ló rẹ̀ bẹ́ẹ̀ jọ Kùránì. Kùránì ló wá kọ́lé ní àbádìsí. Èmi Kùránì ló gba wájú. Àdìsí onígbòǹgbò kankan. Kùránì bẹ́ẹ̀ fi ọ̀rọ̀ yẹn wọ́n yín lápá pé àdìsí náà jọ abẹ́ẹ̀ ọ̀rọ̀ ló rẹ̀ náà jọ Kùránì ọ̀rọ̀ ọmọ ọ̀rọ̀ èyí ó di ọ̀rọ̀ ọlọ́wọ́ gbogbo ilé ìgbéga ta ló mú lọ́gbọ́lọ́ ọ̀rọ̀ náà ta ló mú lórí ilẹ̀ náà. ìyá tàbí You know, allow them to deceive you that these words are similar to the Holy Quran. These words in these hadith collections are similar to the Holy Quran. There is no words on the surface of the earth that is similar to the Holy Quran who will be the author of the word that is similar to the Holy Quran who created him. Mọ́kìlì Súnà ó túmọ̀ sí Tawhid hmm. ìjẹ́kọ̀ọ́ náà. Lẹ́yìn ìjẹ́kọ̀ọ́ náà, ọ̀rọ̀ máa tẹ̀lé gbogbo ìdájọ́ àtòfin ọlọ́run tó bá rí Alhamdulilayi ọ̀sìn ọba rẹ̀ ní mímọ́ nípa àti ìṣẹ̀lẹ̀. I should be sincere in faith to Allah. That is one lesson of Allah Islamic monotheism. When you make your religion sincere before Him, you pay sincere devotion to Allah. That means you are sincere For followers of Muhammad. Àríwá àbá àbẹ ọba náà ń ṣẹ̀ṣẹ̀ ọlọ́run sí lọ́hùn. Ìyàwó rẹ̀ wá sí lábẹ́ ìjà ààbò. Ìyàwó rẹ̀ ò pa ẹwà rẹ̀ máa ń fọkùnrin ọlọ́kùnrin. Ọ̀ṣẹ́ orí ìtàgé ni o. Ìjọ ọba lulẹ̀ bì. Tọ́ba wá déwájú ọlọ́wọ́ bá rẹ̀. Ìgbàmùlà mọ̀ ọ́ sí láyé o olórí ẹ̀sìn náà máa tún láyé o àmọ́ ìyàwó rẹ̀ wà bí ẹ̀kọ́ bí ẹ̀kọ́ kólògbó òòrùn ìyàwó rẹ̀ rìn kiri àárín ọjà má tara rẹ jẹ ọ̀lẹ́sìn lọ́wọ́ tó o bá ní gbọ́dọ̀ àlìkámà ìtò ẹlẹ́sìn ipò ẹlẹ́sìn làwọn àtò wọ́n sí torí kò sẹ́sìn lọ́wọ́ rẹ lórí ilé ayé. Ensure as a believer you do not put a woman under a chair. You claim to be believer. I tell you that deceiving yourself. When you get to the presence of Allah, you shall surely be asked concerning your wife. When you observe the limits of Allah, you do not allow your women to observe the limits of Allah. That means your association with unbelievers. Allah will not accept your religious agreements. Alẹ́bẹ̀ àwọn àbá wọ̀nyí ẹ̀mí wọn yìí. Ẹ̀mí àwọn àbá wọ̀nyí ẹ̀mí wọn le koko wọ́n tún wá ń dúpẹ́ lò pé kò sí àánú kùránì àmì ilé ẹ̀há ìṣe dandan wọ́n wá ní kì í ṣe ìjọ ṣùgbọ́n láti jáde nìkan ní ẹ̀há kì í ṣe nàìjíríà nìkan ní ẹ̀há ṣé bẹ́ẹ̀ rí àwọn ìlú òkèèrè àárín ẹlẹ́hà ń bẹ̀ ó dáa kí làwọn tẹ̀lé tó fi ṣe nǹkan náà. Ewu ń bọ̀ nílé ara rẹ o, ìgbà mọ̀nà bí ọjà ládùúgbò. Sọ ní àwọn èdè ńlá kọ̀ọ̀kan ní iwájú ìta gbangba ìmọ̀mú èsù ni ọ́ ọ̀pẹ̀lẹ̀ yìí hàn ni ọ́ sáà lórí ẹlẹ́gbẹ̀ẹ́ àdúgbò náà. And you see some among them, they say there is nothing that rule of the church in the Holy Quran. Some say the church is not compulsory. But I say, you are made imam, but you are unbeliever, but you see her. It is not only Sumura that put the woman on a jar. There are many hijab women around the world. Where did they follow to put the woman on a jar? If you call yourself imam, you are imam of shaitan. وَلَهَنُ لَهُ ìjọ ànábì Muhammad. Ẹ̀sìn ọlọ́run bá yí mímá àbá yìí gbóra borí àbàdàn lórí fesibúùkù ó máa wẹ̀lẹ̀ bí ọ̀lẹ̀lẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ àbá àbá wẹ́lù àbá náà làṣà kó o ṣe jẹ́ àbá àbá wọn kèbèrè láyé nínú iná àbá náà ló bí ọ sí. I shall obey the commands of the law. If you go yourself, my I will see you. To minus the bleach their glory. I said to you, you are devilish people, and you will be cast in hell. ó dá àbá àtúbá múra ẹbèrè ẹbèrè èrò ọkà rẹ̀ ti ń múra. ẹ jẹ́ kó mọ ìdí pàtàkì ti ń múra. Àwọn aráàlàyé ṣe ń gbà náà, a máa ń dá sọ. Bí àwọn aráàlàyé ṣe ẹran náà wé lùlù kálí ìta. You as a mother, why do you please your body? You have strong intention. You should explain. If you never see fast, explanation concerning this, I tell you, you are made for empire. Àwọn sọ bẹ́ẹ̀ yẹn lé àwọn tó bá ọlọ́run fẹ́ o ọlọ́run fẹ́ gánà ayé àbúrò á lè sọ sí sọ̀rọ̀ kan ní sọ̀rọ̀ méjì ẹgbẹ́ lè mú ọgbóra ó bí ìgbé ẹwà tó náà ọba rẹ̀ fún ọ látọ̀dọ̀ ara rẹ̀ tí ọlọ́run ìyàwó lè wà tí ọlọ́run wà. As you women of Nigeria, where are you placing your body? Allah does not want it. When you are bleaching your body, that means you are not satisfied with the, the completion Allah gives to you. I say, if you are not satisfied with what Allah gives you, I say to you, empire will submit to you. Ẹ̀rìndé lẹ́gbẹ̀ẹ́ ni àbíyá. Ṣé bẹ́ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ wà lè dẹ́nà lẹ́sẹ̀ wà lábẹ́ aṣọ yìí? Nọ́lọ̀ máa ti lè wò fẹ́ ẹ̀ ń dènà sí ni ẹ̀ẹ́dìrí kí ọlọ́wọ́ bá tẹ̀ wá. Nọ́lọ̀ wá lè wò fẹ́ kò lọ́wọ́ tiẹ̀. Kábíyèsí náà so ọwọ́ ń béèrè ìkẹ́nu ìkẹ́kọ̀ọ́ lọ ń béèrè ọ̀nbẹ béèrè ní ọ̀pọ̀ kan béèrè ìkẹ́ ìyàwó ọ̀pọ̀ kan béèrè. Do you want the measure of Allah or you want the punishment of Allah? When you are doing what Allah has forbidden, you do not want mercy. You are what you are looking for the punishment of your Lord. Àwọn àlàáfọ̀ ọlọ́run yóò ṣe dá ìdá rẹ̀. Ó ní mo dáwọ̀ dúdú dúdú náà lọ́wọ́ máa jẹ́. bàbá wa rí àwọn green dot máa dán ọ̀tọ̀ nìyí o mo wọ̀ ní ọ ọ̀ọ̀ni dúdú yìí ọ̀sìn ní pupa jù bó ṣe omi kí n dá ọ̀nà máa wá lo kírìmù dọ́ọ̀bì máa dá yìí dá bẹ́ẹ̀ wọn mo dá tó mu bó ṣe omi kí n dá ọ̀nà ìwọ náà fi yóò fúnra rẹ̀ olóòtú máa rọra yóò wá fún fún ẹsẹ̀ ṣé ẹ máa màálù ẹsẹ̀ rẹ̀ ló ń pè lẹ́sẹ̀ àbá kárùn. ó ti gbọ́ rẹ̀ di o ó tún wá ní ó ní igbá abúgà tá kó tá máa kókèrè sí ìpara yóò máa rùn bíi kànàkànà yóò máa rùn bíi ìkànnòdù àyìnbá yìí lọ́dọ̀. ó jọ bí olórí ṣe ọ̀rọ̀ àyè àwọn ọmọ rẹ̀ ṣe olórí jọ bí olórí. I can see her. You should love what Allah has given you. If you are made black, you should remain black. You should use some cream to make your body to be shining. If you are made chocolate, color, let it remain chocolate. I could see when you when you are made to affect completion. you sure uh, you sure be happy with what Allah has given you. Do not please your body that will make you to be stinking like a stinking ant. That is not useful. It is useless in jail. Ẹ máa ń dókè mi lọ ọ̀rọ̀ yẹn. Ọ̀rọ̀ sọ̀rọ̀ ayé ayé náà ni. Wà náà lò mú kí lè sùn náà ọlọ́lẹ̀ ìjọ ànábì ẹ̀sìn lọ lè mímọ́. bọ́ ọ bá ti yí ara rẹ padà sí ọyí àwọ̀ rẹ padà sí àwọ̀ tó lọ́ọ̀ fi ọ́ dá ọ̀sìn náà bá rẹ ní mímọ́ nù. sọ́ba yọ wá ní gbangba ìyámọ̀ ìyá rẹ̀ lọ́wọ́ apápàdé. Allah says you should face inside the portion of him. You should be sincere in your faith. You should be sincere in your obedience. You are not paid sincere devotion to Allah. When you change your complexion, you are bleaching your body, you will not look the mercy of Allah. You are waiting for the punishment of your Lord. Ọlọ́run bá wa adúgbò ẹ̀fọ́ púpọ̀. Ìwọ́n lọ́ọ́ gbà wá láàyè ọ̀rọ̀ rẹ ní sísọ ọwọ́ fún wa ní ọdún òye táwọn abigbé àlàyé rẹ̀ dòkó ló bá wọn ẹ̀dẹ́ èèyàn adúgbò fọlọ́. túbí ìlú mi la làtúnṣe gbọ́dọ̀ ìyá ìṣe ha. àmàlú mi la làtúnṣe gbọ́dọ̀ ìyá ìṣe ha. sàlámù ìṣe lọ́wọ́ bá. ìyá ìlú sílá. sọ́ọ́sì. صافون الله الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الفلاح وقامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله لا إله إلا الله وحده لا شريك له محمد رسول الله صلى الله عليه وسلم الله أكبر الله بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم الصراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم وإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم الله أكبر الله أكبر سمي الله لمن يعبده خلقتم ربنا ولك الحمد الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المكتوب عليهم ولا الضالين أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يعود على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراؤون فيمنعون الماعون الله أكبر الله أكبر سمي الله لمن حمده اللهم ربنا ولك الحمد الله أكبر الله أكبر Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. الله أكبر الله أكبر السلام عليكم السلام عليكم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم الحمد لله رب العالمين وعليكم السلام ورحمة الله